Just a little, little patience. Little, little patience. Just a little, little patience. Little, little patience. I'm so upset, I'm having your very convoluted Ashta Molero Ashta Tiani Tapu Ashta Ja ja ja ja ja Ja ja ja ja ja Ja ja ja ja ja Ja ja ja ja ja Ja ja ja ja ja Ja ja ja ja ja

gba òṣì lẹ́nu náà. Jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ dákọ̀ ara wa ọkọ̀ àbá aláǹlà ọ̀rọ̀ la ló ṣẹlẹ̀ dákọ̀ ara wa gbáàgbó ara wa òun bàjẹ́. àyẹyẹ jókòó ti yẹn fífi iṣẹ́ mọ̀ ni máa ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní bẹ́ẹ̀ ṣẹlẹ̀ báyìí. àmì lè lọ lọ́kẹ̀ ní gálílì ilé ọ̀pẹ́ mi gbọ́ ẹ̀bùn. ìbàdàn wọn náà ṣì yàn. àti ẹni sì dábàá fẹ́ kí wọn máa kí ẹ̀fún yín pa ọ̀hún lè kó ní ọ̀rọ̀. àgbọ̀ ẹgbẹ́ ìfikún ẹ̀fìyọ́lẹ̀ ẹ̀fìyọ́lẹ̀.

Just a little, little bit. Èrè ọkọ mi tó gbé mi sílé for like five years kò lè ṣe mí báyìí kò lè ṣe mí bẹ́ẹ̀ ṣe mí mo gbádùn yín in fact tẹ́ bá lówó lọ́wọ́ ojoojúmọ́ ni màmá wa ṣe ń sìn mo gbádùn ẹ̀kọ́. ọkọ mi ládàá ló máa ń sọ yẹn ṣé gbogbo ọkùnrin làdá adúrà ló ti jàkadì kọ́là. sórí ọkùnrin mi àdá ẹ̀ báyìí òun hmm. èmi àdá ẹ̀ ti kú wàdà tọ̀dọ̀ tèmi ó ṣì mú dáadáa òṣèré tó kú á ó ti kú. bẹ́ẹ̀ni ọgbàdùn ẹ ìyá. ìròyìn ṣe yín lẹ́yìn torí lè le wà nbà yàrá ìyá ẹ̀ yàrá ìyá ẹ̀ máa ń nà wọn pa. yàrá yàtà. yàrá ìyá ẹ̀. ẹ yàrá yàtà ló dáwọ́. yàrá ìyá ẹ̀. Mohammed Salah tí n bá bọ̀ ẹ̀mí tó wà ẹ̀ máa ń nà ẹ̀ṣẹ̀ o máa ń nà ẹ̀ṣẹ̀ léṣe àti ní ẹ̀ o mi náà bí àti fún wa lórí ìjókòó mi ló ń pè ní ó wà ní yàrá yàtà. torí ti máa ń nà ẹ̀ tán ilé yìí bó ṣe tóbi tó yẹ máa ta ẹ máa fowó fi lè wọ́n bá mi ta bọ́ọ̀sì ilé baba ń wà ní tabọ́ọ̀sì wo tí wà tí àti mi tí wà nínú ẹ̀gbẹ́ olórí burúkú wà nílé baba ní tabọ́ọ̀sì. tí o bá ṣe pé bóyá mo wọ òun kò àti wà lójú kò tí n bá mú ẹ̀mí tó wà tí n bá nínú ẹ̀gbẹ́ olórí burúkú èmi náà sọ pé ìwọ náà mú àìtì o mọ̀ pé tó mi ò dàbí ẹni sì tì í ẹ̀mú tó fi lè ṣe o ṣe sọ́wọ́ bọ́ ọ̀gá ní continuity slate yẹn lọ sọ́wọ́ tí sọ́wọ́ bó ṣe àtàrà máa yọ tó ṣe títí títí tó fi ní ẹni continuity nìyẹn tó ní tó wá slate dúró láti mú mú ìdání tó mú mi dání sọ́wọ́ pé mo disgrace mi bọ̀lú. tí n bá nù ẹ̀ pa àǹtí ẹ̀ tó dògbò sí mi ó máa padà máa fún fẹ́mi lè mo sọ fún ẹ wà àti mi mo mo ní láyé láyé mọ́ màdà kan àti mi mọ́. àti kò lè sọ̀rọ̀ àwọn ọmọ pákéjì ta wà wọn lé. ṣé tó wọ́n àti mi jọ ní fóònù kan náà yẹn ló bá má ṣe bí oyin kí. ó jura wọn lọ. ìyẹn ni kí ni. oore ni. ẹ ọ̀pá ojú jẹ̀yà mo ti sọ orí. Okay, thank you. Ebi mo kọ́ ọ̀dọ̀. Yes. Ẹyin báwo dẹ̀ ní ṣe ti rẹ́dì? Yé mo ti wá mo ti kí wá ti ọ̀pọ̀ pa ní sọ́nù bóyá kẹ́lẹ̀ kí wọ́n bá ṣe sọ̀rọ̀ báyìí sí. Ẹ má bẹ̀rẹ̀ ṣe rí ẹ̀gbọ́n mi tó fi ilé ìsílẹ̀ sílẹ̀ mo ti tún ọmọ ẹ̀ èyí tó dẹ̀ ní kí n máa gbé sílẹ̀ náà ni mo ní òwúrọ̀ kó wò. kò sí problem náà yìí yóò mú mú mi ẹ̀dá mi wọlé náà everywhere so far as I wọ́n ti bọ̀ lọ́nà very soon so fẹ́ẹ́ gbé lọ ti ṣe wọ́n ti ṣe ní fìtì ní báwo ni ọ̀rọ̀ payment madina. ṣé transfer ni. ìwọ lè yí pífẹ́ cash cash. àyùbá àyùbá eh? ọmọ àlè ló fẹ́ yà ó lè burúkú mi sọkọ́ fún mi cash ó lè rí jíkó. láti ẹjẹ máa ń lò báwo ẹ jẹ́ kí èmi dá mi lóhùn. ìṣẹ̀rí ẹni tẹ́ ń wò yìí olè àdúgbò wa ni o ojú tó ń ràn fún òye àsìkò tó fẹ́ mú wa ló ń dúró dè. ṣé kò ṣe pé olè dúdú ni mọ̀mí sálà èmi ló lè àdúgbò ẹ̀wọ̀ ọmọ ládọ̀ ni mí o àǹtí mi gangan rè ṣẹ́rí mo ti ń sọ fún mo ti máa ń sọ fún ọ̀bọ̀ yìí bó o lọ ti máa máa nù ṣẹ́rí ti bá mú sílẹ̀tì ẹ̀wà ẹ̀wọ̀n kan tó pè sílẹ̀tì ti bá mú sílẹ̀tì bá mú dúró sẹ́gbẹ̀ èmi náà wọ́n bá sọ pé ó ní àdúgbò àti jẹ́ èmi ò kì í ṣe kábíńtà ṣùgbọ́n èmi ò kì í ṣe kábíńtà slate tó sọ yẹn ọ̀tọ̀ ni kọ́tà ń pè ní slate ṣe èyí máa pè ìyá máa ṣe báyìí. kò yé yín ààyè ló ń ṣe mí fíìmù ọ̀rọ̀ bá ní kọ́kú ṣọ́ọ̀tì lórí dúró. ẹ má kó káṣù wá o ó lè ní o. Transfer Just a little, little face, yes. Little, little. Oh Lord, we are grateful, Lord. We are grateful, oh Lord. done for us. Hallelujah. We are grateful. Oh Lord. Olúwa ọlọ́run ìyanu, adúpẹ́ lọ́wọ́ rẹ bàbá, Olúwa ó Thank you for a successful marriage. Father Lord, we thank you for this new home. Father, make this home a success. Amen. Let us be together to the end. Amen. find it a wife, find it a good thing. Oh, yes. Father, let that good thing, let that goodness exist and abide with us. Amen. In the name of Jesus Christ Amen. Amen. Amen. Jesus. Who's that? It's me. Are you there? Oh, sweet. Let me quickly attend to that. Sorry about Are we back now? Okay. Don't keep me waiting. Oh, finally. No, this is Tony. Wow! I'm happy. See this at home, there is flat lights. The plants at home are happy. see four months pẹ́jù wọ́n á next three months ó máa ti ga báyìí. ó mọ̀ gba tí Ronaldo àti Messi bá gbà bọ̀ máa fún ẹni double barrel pàápàá. I want my first child or oh, let me say my first, first child, child yeah. to be a male child. Really? Yeah. And he will take after me. So actually, actually, me like open. Hmm? I will take after your beauty. Oh, thank you. Oh, yeah. thank you, darling. Yes, who's that? Sweet. Who? Della. Dear. Mm. Oh. Ah! The morning Yeah. Hmm? Yeah. Come in. Only so that Vivian, Joy, Angel, Bimbo, nǹkan tó ṣẹlẹ̀ ń bíbá ẹ lánàá, ta ló lọ gbé fún bàbá landlord? Ẹ Joy, ta ló lọ gbé fún bàbá landlord Joy? Mo dẹ̀ mọ ẹni tó ṣe kinní náà, mo mọ ẹni tó lọ sọ̀rọ̀ yẹn, mo dẹ̀ mọ nǹkan tí mo lè ṣe fún ẹni yẹn. Joy sọ fún mi, sì ta ló lọ sọ fún bàbá landlord? Babe, calm down, kí tí wọ́n pariwo báyìí? Ah, ah. Ṣé nígbà tí mo lọ rọjọ́ fún bàbá landlord, ṣé ó rí mi? Má dàrú kọ mi mọ́ o ẹni sùn èyí méjèèjì kí ló dé ohun tó wà lẹ́yìn kó fajà lábẹ́ẹ̀dẹ̀ ni ò fariwo ọlọ́run nìkan ló mẹ́ni tó sọ̀rọ̀ yìí. gbẹ́nu sàn ah, ah, ah. kí ló sọ tí o dùn ṣé o bí ìwọ gbọ́gbọ́ ló sọ̀rọ̀ yẹn ìwọ ló sọ̀rọ̀ yẹn ṣé o bí mi rí ẹ̀gbà tó ń bá bàbá lánàá sọ̀rọ̀ lánàá ni. jọ ọlọ́run mo fi bẹ̀ kó jọ kó má dáhùn tí èṣe tèmi mọ́ mi kí ni gbàtọ́ èwo láriwo gan-an ó fi ṣe ni nínú ilé kí n máa ariwo sí wa létí kí ló dé máa ń ṣèwọ gan-an wàá máa ń fẹ́jú wàá máa fẹ́ mú kí ló ṣe ṣèwọ nìkan ni ah, ah. jọ torí ọlọ́run tá bá tẹ̀ jọ ń gbénu lájọ sọ wọn lójú jọ o. see me finish see finish. ẹ dákẹ́ ok mo gbọ́ ah, ó ga lára yín gan-an gbogbo ariwo tẹ́ ẹ̀ pa yín òyìn òyìn òyìn ṣẹ́gi ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ èmi ò bá yín sínú iṣẹ́ rárá ẹ mọ̀ pé mi ò kí ń tẹ̀lé yín lọ ẹ̀yìn pé kémi lọ sí church ní ti tèmi ẹ jọ ẹ jọ tí Kisili bá ti dé owó náà tèmi lẹ́lẹ́kẹ́ bá mi fún un. ẹ sọ Jésù. Ah! kí ló máa ṣe ẹ gan lọ nínú ilé wọ́n nǹkan tá a máa fojú ẹ̀ wọ̀n nínú ilé. sọ ẹ bí ẹ ti ń lé. I like it too as well. And good ṣe yẹ kí ìfẹ́ mọ wà láàrin àwọn yẹn. Especially that lady Diola. Especially mo Diola sísìn. Anyway, kẹ́yìn obìnrin tó bá ti ríra yín, ọlọ́run ààyè lè máa ń dà. Máa we very careful wọn ò fi ṣe mọ́ máa ṣe because tó bá ti dọ̀rọ̀ ẹ̀yin olóbìnrin dé sílẹ̀ bá ti ń kúrú kẹrẹ kúrú kẹrẹ kọ́tọ̀ ọ̀ràn ilẹ̀ wọn máa jẹ́. I'm just gonna warn you something we are careful now peter martin fi ẹṣọ ní oṣù. All right. Ṣé tèmi ò sí? Wọ́n ti dá ṣé kò sí problem kò sí problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ wá introduce nǹkan kan sí i kí ni àjò a máa ń ṣe púpọ̀ oríṣiríṣi nǹkan tá a máa ń ṣe ní every friday ní one hour nǹkan wà ní tá a máa ń ṣe every five five days so mi mọ̀ bóyá ẹ máa ní interest even àwọn ọkọ wa náà máa ń ṣe mi mọ̀ bóyá ọkọ tó ní náà máa ní interest mo kàn ní kí wọ́n á put ẹ̀ sí i. ìyẹn náà wà òkè mo máa ṣe é tí Tony náà bá ti dé màá sọ fún un òun náà máa ní interest. ilé ìtàn wa sọ pé ẹ fẹ́ jẹun ẹ fẹ́ mọbi I àbá offended you. Ah, ilé nílé gbogbo wa kọ́ ti ṣe lè dé mo ṣe jẹun tán náà ni. Bishop, mo náà di kòkí. Ẹ ṣe mọ́. Bísọ́lá yóò ṣòwò jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé gbà. Jáṣe mú mi. Paint ẹsẹ̀ yìí rò pé bí a tó bá di weekend kí n gbé ẹ̀rọ kó lọ change. That would be nice of you. Ọkọ dáadáa. That reminds me. Diola was here earlier today. Okay ó eh, wá sọ fún mi nípa àjọ tó ń ṣe ń bì. àjọ. Hmm. ó dẹ̀ bí mi bóyá mo wà interested I told her I'm interested in it and she likewise you. wọ́n náà ń ṣe àjọ. so ìgbà tó sọ fún wọn kí ni opinion tẹ lórí. said yes I'm interested. ṣé o ti mọ̀ ń pa ẹ̀ tẹ́lẹ̀. ó kọ̀ wá sọ fún mi lẹ́nu. ó ti sọ fún lẹ́nu rẹ̀ ti gbà náà nìyẹn. Ah! obìnrin hmm. nísìn ok ok ok tí n bá sọ wẹ́nsì bẹ́ẹ̀ bí a ọ̀tọ̀ sọ́ọ̀sì mi ní interest how if. honey i know you mo mọ̀ ẹ́ nà. ẹ kò sí wàhálà o ti ní mo wà interested mo ti wà interested náà nìyẹn. Oh, oh that's my baby. i love you. yeah i love you more. lẹ́yìn bẹ́ẹ̀ parí ẹ̀sà mo kì í ṣe yẹn òun fìlẹ̀ àbí. kí ni ẹ. i'm having pain on that leg it hurts me. Eh, what? Uh, <laughs> what? <laughs> My lady, eh? Yeah, thank you. Madam, Wow. Ṣé nǹkan jábọ́ mo ní? No, Ẹyin àjọ ìfẹ́ àkọ́kọ́ ìràwọ̀ yìí ṣé wà lọ? Ó oh, àjọ kàn wọ́n. Sweetie! Ẹ má bínú, ó lè jẹ́ pé bóyá ó ń sùn lọ́wọ́ ni. Sweetie! Sweetie! Ẹ má bínú, ó lè jẹ́ pé ó sì ń sùn lọ́wọ́. You have a visitor. Ọba mo ti ká pẹ̀lú. Oh greeting was, hey, Sister Diola. Ẹ káàsán, ṣé wàá ké? Wọ́n ké. Àjọ yín ni. Ẹ mm. ṣe gan-an. Ìgbà tí mo délẹ̀ kan, wọ́n ní ẹ̀ sùn. Mo ń dáná kìsìn. Eh? Eh, eh. Ó kẹ̀ ń dáná. Ẹ ṣe gan-an. Yeah. I should go. Sister Diola. Ó dàbọ̀. See? So, what's this for? The contribution. Àjọ. Oh, so àjọ tẹ̀ that what's the only òun Yeah. Is it so fast bẹ́yìn? Mm, we never can tell. Really? Yeah. <laughs> Smile. Ẹ̀yin obìnrin shy for gan-an. Count. Hey, ọlọ́kà look, I'm late. What's ká tó kó jẹ́ kí mi. Okay. Jẹ́gẹ́dẹ́ jẹ́gẹ́dẹ́ ṣe lọ́wọ́. Georgia, Georgia, When you you are not in the mood, what has mood got to do with this one? Baby, wait. Ah, nǹkan tí mò ń sọ gangan ah, you are not caring. Bó ṣe máa ń ṣe cut kan ní Yes there is time for everything Ah, lè máa sọ ilé ìdí time tí mo wà yìí sí see my my bowler is on fire let's let's do this wait, thing wait, no no no wait you try and be romantic it's not by rushing rushing rushing see, everything see, a lot of times you just have to go straight to the point you don't, you don't baby baby stop. Thank ah. you. Mm lọ́nà ọ̀rọ̀ tó wà lọ́kọ̀ mi ó wù mí kí n dá kọ̀ǹtrófà sílẹ̀ lórí social media o. nígbà tí dèbí lè wọlé àjọ làwọn. ìjọ dèbí lè wọ́n bẹ̀. àwọn èyí tó Barcelona twist brother mi ni. wàhálà orin dùn tó bá rìn dìní òní máa sọ̀rọ̀ dèbí lè torí ó kú lórí gan. ẹgbẹ́ náà gbọ́ sí ẹ̀rọ ìjọba mi yóò lè rẹ́ bàjẹ́ tí mo bá ga owó tó tẹ̀ kún èmi làkàyè náà. báwo ni mo ṣe máa máa. ẹgbẹ́ ìwo ni yọ gan àìfi yọ ẹ lẹ́kí ló dé gan. ìfẹ́ máa sọ̀rọ̀ sẹ́gbọ̀n ẹwọ ni gan. màá fìpá já ẹ bọ. ṣé mi ló bá ṣe fẹ́ kú ju bó ṣe wà ẹ ẹ bọ̀ pàṣẹ fún. Mr. tó àdúgbò èmi nìyẹn. ẹ mọ̀ ní tóbi jókòó. lótò lótò máa jókòó sórí ibi ó máa wá ìfìdíọ̀ láàrin wa ìwé mi débi jókòó sórí òkè nínú máa lè fipá jábọ́. tóun bá wá ìfìdíọ̀ ìwọ máa wá superior ẹ mọ̀ ju kẹfúra yín tó ọ̀bù lédè bá tiẹ̀ ga tí òdìbò wọn tó kú lọ́wọ́ òtún nígbà káyè. ó máa dáa fún yín. tó ní àwọn àgbà ẹsẹ̀ lóde wẹ́ẹ̀lì. àwọn ẹni sì dáhùn ní jàre fúnṣáré lọ́lọ́ pàǹdà. ẹ ìyàwó yín kọ́. o ìyàwó mi ń sùn lọ́wọ́ ni so mo pé kó tó di pé mo máa sùn kó máa jí kémi sáré lọ atálẹ̀ kì í ṣe oúnjẹ sọ́dà tó bá jí á kọ̀ ọ̀ṣẹ́ ẹgbẹ́ ẹlẹ́lọ́ta ti yẹn. inú ẹ̀yin guys ẹ máa ní láti máa lẹ́yìn <laughs> because obìnrin ó máa ń ẹ̀kọ́ ọkùnrin ẹ máa wò pé gbogbo iṣẹ́ ilé domestic work ilé obìnrin nìkan ni kó máa ṣe ṣóbìnrin ló wáyé ìyá obìnrin kan ló wáyé ìyàwó kan tó jẹ́ ẹ̀gbọ́n tí wọ́n yẹ kó lè máa bá wọn sọ pé báyìí ni báyìí ni báyìí so that they will learn from you do you understand what i'm saying. ẹ̀fọ́ ẹ̀dẹ́gbọ̀n tẹ̀lé ẹ̀kọ́ kó wọn dàbí house boy ẹ̀wọ̀n kẹ́sì ọ̀gá àyíbá àyíbá mú mọ̀ mú mọ̀ adé sùn wọn ò sùn ní ilé yẹn ká. wọ́n ti wọ́n ti lò gbẹ́ mi. iṣẹ́ ló ń ṣe wá síwájú kó tó wọ́n ti lò gbẹ́ wọn. bẹ́ẹ̀ lórí bí okun. màá fún ẹ màá màá fún ẹ màá ṣe ṣe náà. ní ibi ìṣe. Just a little, little bit. Asúrò ṣe tẹ̀tẹ̀ rí ẹ̀, ó kọjá yẹ ọmọ wù mí. And what's the meaning of this? No, now, ṣe bí o sọ fún mi pé o mọ ìfọkànrẹ́sẹ̀ ni, so how come, how do you have this? <laughs> oh, you got me scared. This. Um, Diola mi lọ sọ́jà, ó dẹ̀ bá mi ra àwọn ingredient ìfọkànrẹ́ wá ó dẹ̀ bá mi ṣe. omi pe ní bọ̀ wá ó bẹ̀rẹ̀ lọ sọ́jà ó wá bẹ̀rẹ̀ ingredient wálé ó wá wọ kitchen ẹ your own personal kitchen ó wá bẹ̀ dáná bẹ̀ and you are there saying it. peoni there is nothing wrong in this. o kò sí kòkó tó wrong ń nínú kitchen tèmi ṣe fún ìwọ kò dáná fún mi then you no invite neighbor to that kitchen to cook and you are telling me there is nothing wrong with it like like mi ò gbọ́ mi understand. baby i'm sorry. sorry about what. i'm sorry about jọ má bínú olówó mi ọkọ mi. like this is strange seriously like this is strange i'm eating another woman food i don't understand you say you don't know how to do ifokore now i'm having ifokore here onílé pọ̀ ló wá bẹ who does that. o de jọ ọkọ mi má don't please me abba. baby honey. Oni ọlọ́rọ̀ àṣẹ àdúrà tí a mi kà fún mi. Ọ̀jẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ sì sì ìjọra máa wọ̀ tọ̀ ẹ torí pé mo mọ̀ pé kò sí ilé ìwé jẹ́ kí n wá báyìí. kí ni àtẹnu já ti wọ. sọ̀rọ̀ náà jalè jalè kí ni bí ìbọn tó ń ṣe ṣé o máa yọ ní kí ni to my family affairs. wá sí ẹ̀ kí ni iná. ṣé for what. nínú àtìyàwó ọ̀rẹ́ ni wà náà ṣé torí mo wá bá yín ṣe ọkọ rẹ nílé mi bẹ́ẹ̀ ló ṣe wá ń jáde mọ́ mi. listen listen and listen Budeola whoever wan be down we married for crying out loud and i'm also married. So, why can't you stay in your home? No, I can't help her. Please don't help her! Help her! She's my friend. Come! No, don't leave. Don't my In fact, you listen more. Olùkọ́ ti mọ nínú ìlú ìwọ̀n kí wọ́n ṣe ọ̀gbọ́n yìí. Ṣé kọ́ lówó? That's not imagine that I'm going for a meeting, and I've told you that last night. Now you should get my things ready this morning. Ó ṣì wà nídìí aṣọ tó ń lọ tó ń lọ látàárọ̀ ló ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ what have you been doing? látàárọ̀ tí mo ti jí ni mo ti ń ṣiṣẹ́ o ẹ̀yin mo fọ abọ́ mo fọṣọ bébì ibi ìbàyẹ̀ ló jókòó sí tó ní pé kí lọ sí ráìsì wa mo ṣe tán o tún ní pé kí lọ rò màlá ó lóò jẹ ráìsì yẹn bébì mo sáré lọ sí kíchìn lọ tún ṣe yẹn fún ẹ ẹ láìṣe olóyún tó máa ń change oúnjẹ pé òun ò jẹ bébì mi like ẹ bébì why you doing this to me try and be caring for once. o fọṣọ o sóúnjẹ no wàá ní pé torí pé mo fẹ́ lọṣọ kí n má jẹun ni kí n má jẹun kọ́mọ gbọ́ àdúrà láti tó dùn jàre. bébì bébì try and be and be caring once in a while don't be heartless ẹgbẹ́yàn ni tó nì tí bá dé ni màrí tó ń báyàwó ẹ̀ nìyí a bá máa nu ilẹ̀ a bá fàbọ́ a máa bá ṣe gbogbo a bá fọ pant bébì ah tó nìyẹn èso kẹrẹ mi mọ bóyá ọlọ́run ló dà bí ìyẹn ọlọ́run náà tẹ ló máa dà ìwà ọlọ́run báyìí ló wà lára rẹ̀. excuse me what did you just say did you just mention Tony Mm, our neighbor. Now I see. Now I see you are getting crazy and I will tell you that I am not crazy. <laughs> you won't be crazy. You won't feel you were Tony. Mm-hmm. No, no, no, no. So, what ojú tó kéwì pẹ̀lú Tony. Ah. Tony máa bá ìyàwó ẹ̀ fàbọ́, ó máa bá ìyàwó ẹ̀ balẹ̀, ó ah. máa bá ìyàwó ẹ̀ lọ́dà lẹ́nu. Now you want me to do all those things for you abi? Is that what you're saying? Ah. Are you crazy? Láyé tó bá ti kú, láyé tó to ti tún ayé wa, tó bá ti kọ̀ fún everybody. Now get the hell up and do what I ask you to do right now before I get crazy mad. Yes, sir. Ah. <laughs> Baby. Baby, no. Get up! Where are you going? Tolero ṣé lórí ẹkún inú ló ṣe wọ òun wọ ẹkún mi nígbà tí wọn bá ń kó àmàlà jẹ bíbí tí wọn bá ń sunkún láti ní títí dọ̀la yẹn ò ní kí nǹkan tó ti bàjẹ́ kó padà wá o jọ nítorí Ọlọ́run wọn tún jẹ́ kí ẹkún tó dá nǹkan mi lẹ́sà ara ẹ̀ oyún ilé ló wálẹ̀ Ọlọ́run á ṣe mí Ọlọ́run tó ń ṣe oúnjẹ kó tí kúrò ní àbúrò ìwọ náà kọ ló fà àjàlá tánù we just leave me alone. mo ti bọ um, kí wàá ní dókítà sọ. dókítà dókítà ni pé kí má máa ṣe nǹkan tó lágbára jù kí n jẹun dáadáa kí n mumi dáadáa kí n sùn dáadáa wọ́n ní kí n má gbé nǹkan tó wù wọ́n dẹ̀ ní kó wá rí àwọn ìyẹn tí bá ti lóyún mi nìṣá. Okay nígbà yìí ni wọ́n ṣe gbọ́ wọ́n ní kó máa jẹun dáadáa kó máa rest dáadáa kó máa gbé ìbọn tó rúgbó. that's good because kò dákí lóyún náà wá ṣe wàhálà púpọ̀ that's good. lọ rí doctor but baby bí mo ṣe ń pa ẹ sọ̀rọ̀ yìí ebi èèyàn mẹ́wàá ló ń pa ẹ̀mí nìkan mm. ah, ọjà ti fọ́ sí mi lára ọmọkùnrin tó máa ṣe fún mi sí i. Eh, wà lọ sórí shelf wà lọ mú owó tó tó to get so wà wá lọ sọjà wà bá mi gẹ́ẹ̀tì mọ̀mọ́ eh, ẹ̀dọ̀ àwọn ọmọ ẹ̀rọ yẹn jẹ́ kó pọ̀ dáadáa kò jẹ́ kí pọ́nmọ́ ṣáà wà mẹ́ kí pọ́nmọ́ ẹ̀rọ ọmọ funfun yẹn wọ́n ní kó bá mi gẹ́ẹ̀tì then eh, wà wá gẹ́ẹ̀tì ẹ̀fọ́ ṣọ̀kù ẹ̀fọ́ yẹn ló máa ń da fẹ́fọ́ yìí tó máa fẹ́ jẹ iyán wà wá ra because iṣu tó wà létí tán wà á ra ṣù enough iṣu because iyán ló wù mí jẹ wà wá bá mi sí ọbẹ̀ yẹn wàá bá mi kúnná yẹn tó bá ti wá ṣe yẹn eh, tán mi ó ti tẹ̀tí kan ní mojútó ìjọ yẹn kan ra gírísù ó ti tẹ̀tí pé ó ti yẹ wàá mi fún mọ́tò yẹn eh, ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi ṣe ní ìdílé lọ. kó o sọ bàkọ́kọ́ yẹn tán wà ní ìjìbúra ṣáàkì onígbà awẹ́ mọ́. Ah! <laughs> onígbà awẹ́ rẹ̀ lọ́dọ̀ mo àwa ní kẹra ẹ fọṣọ pa ẹ kó tóbi àbí. àwọn tó máa ń fẹ́ ló máa dà fún yín ẹ̀kọ́ lílo ló máa ń dà pẹ̀lú yín. èrè àti iṣu tó tóbi dáadáa tó máa tú. ọgbọ́n ìwà yìí ọjà ti fọ́ sí mi lára. ọlọ́wọ́. kí n kọ́kọ́ lọ fọ mọ́tò kí n tó lọ. nù tó bá ti ṣe oúnjẹ tó wọn wá fọ mọ́tò níta. ok baby mi ò lè ṣe lọ ṣe fún ara rẹ. sí wa mo ní kó lọ ṣe fúnra ẹ tí ò dùn ẹ. o lè lọ sọ́jà hmm. o lè sóúnjẹ. Hmm. and bébì má gbàgbé tó bá máa sè ṣe tèmi lùgbò máa jẹ. ọ̀rọ̀ ti yé mi. Ah. I don't know the kind of guy I'm married to. It's, all, it's, it's just so useless. I don't know it's not caring lọ́nà má jẹ́ kéèyàn ṣe ìṣẹ̀ṣẹ̀ gbé ní àárọ̀ ojú ẹ̀ gan pàápàá. ẹ <laughs> eh? gbogbo ẹnu tó ní náà ṣe sọ pé ó máa fọ́ mi máa fọ́ mi kọ́ máa fọ́ mi náà ni. dákẹ́ ẹnu ẹ̀jọ̀ tó bá yí mi máa yanra. <laughs> kí ló ṣe lórí kan tó ṣe ṣùkẹ̀ṣùkẹ̀ ìbílẹ̀ five minutes àsáré dà ó yẹn rẹ̀. tó bá yí mi máa yanra ojú ò tiẹ̀ tiẹ̀ rárá. wo. ṣé ojú oúnjẹ ni. oúnjẹ ni yóò jẹ́ fún obìnrin kí ó sún obìnrin ó san ju kí o má fi oorun má fi oorun gbé ìyàwó rẹ rárá nítorí ọmọ torí ọ̀rọ̀ yìí ó dá wàhálà alẹ́ o ní àdúgbò tèmi gan ó dá wàhálà alẹ́ tó jẹ́ wípé ọkọ ń fi owó dùn ìyàwó rẹ̀ ìyàwó wa lọ ṣe aṣemáṣe níta ó dá wàhálà gidi ilẹ̀ débi wípé ọkọ rẹ̀ pàpà tẹ ẹrù rẹ̀ tàpá yìí má gbìyànjú nìkan o má gbìyànjú nìkan kó o ṣe dáadáa kó súyàwó rẹ ó sàn kí ó sú ọ lọ. ẹ ṣe gan máa wá wọ̀rọ̀ kò sálẹ̀ ni. Yeah, yeah, oh yeah, oh yeah. Then I can remember you. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah tó bá jẹ́ ní ètò ìdẹ̀ tí lè lò nìyẹn i'm fine ṣáà òkú mi kí n complain now. kí ló ṣe. àwọn lọ́wọ́ rẹ̀ i'm okay. Thank you kò sùn lórí gbásíkù náà tí bá sùn lórí gbàtí àwọn ọlọpẹ àti jẹ kún mú jẹ kún mú. ọlọ tí bìdì àṣẹ ó ṣe ọdún tó ṣe tó ṣe ti yàtọ̀ tí bìdì ẹ bá yẹ ọmọ àṣẹ. ọmọ àṣẹ ń bẹ́ ni bàbá gbólú ẹ̀ máa fọ. aláyé tó ṣe àtìyàwó ẹ̀ ń kọ́. tó ṣe àtìyàwó ẹ̀ ló pe tó fi dà lálẹ́ gàràgà bẹ́ẹ̀. ṣáàdúgbò kan ni wọ́n ń gbé ni ìyẹn yìí dá gbádùn àgbàdùgbò mọ kí ló wá ṣẹlẹ̀. ló sàn jáwé ti divorce. òrèlé wàhálà ọjọ́ tí mo gbọ́ lásán kan mẹ́gbàá náà ni gbẹ̀gbọ́ sí. mo fọ́ gan-an kí ni wọ́n ló ṣe. ìgbà lọ bèbí yẹn bèbí yẹn ní tó sókè yìí fóun dáadáa ni o tó sókè dáhùn lọ bí five minutes. bèbí yẹn sọ fún wàhálà ẹ̀ ó sọ fọ́ọ̀mù yàn. káwọn ó sọ fọ́ọ̀mù yàn pé ọkọ òun fọ́ kulé òun. wàhálà ẹ̀ ó ní báyìí báyìí pé pàdé ọmọ àti sáré mo rí gbọ́rọ̀ ẹ̀ báyìí gan lásán hmm. èmi gan mo fi kún iṣẹ́ mi rí o ah, ìyàwó mi rí bẹ́ẹ̀ pa ojoojúmọ́ ni mo ṣáṣe ní ṣe òun gan mọ̀ pé mo ah. ṣe apárapárá gidi ṣeré o ṣeré àtọ́ àbí ṣé ìwọ náà ní nǹkan bẹ́ẹ̀ láfẹ̀ẹ́ ojoojúmọ́ fi fọ́lọ́dún ìyàwó mi mo jẹ́ rí ẹ náà. àbí ah, mo ṣe ń fọ̀ ó lè ju ti close up lọ. ẹ eh, ẹ ah, mo tẹ̀ jẹ́ rí ẹ. ó mọ ọkọ tí mo bá ti gbéjà fún wa máa gbéjà pẹ̀lú mi padà. síbò mo ti ń pè látẹ̀kùn. ṣùgbọ́n ṣe wà pẹ̀lú ẹ̀ náà. àṣà ni jẹ́ tẹ́lẹ̀ kí n tó jáde láàárọ̀ yìí ó dẹ̀ ti ń fún mi láti lè ṣègbà tí mo dé kí ló ṣẹlẹ̀. kí ló dé tó fi pẹ́. ṣé mo sọ pé láàárọ̀ yìí pé mo máa jáde màá tí mo dẹ̀ máa fi dé tí mo ti ṣàlàyé fún ẹ pé ó dọ̀ ló fà á. ó dọ̀ ló fà á. yes now. yes now. but Báyọ̀ mo ti notice kọ̀ọ̀kan ní ọjọ́ mẹ́ta yìí kí n má ti gbé kọ́ mi báyìí nù wá ti máa bèrè lọ́nà kọta nìyẹn ta ló ń pè mí kíní kan kíní kan tí má tó jáde náà wá ti máa ṣọ́ mi lẹ́sẹ̀ kiri pé inú mo wà mi tí kò délé ni kí ló ṣẹlẹ̀. You know I love you so much. Mo ò lè fẹ́ kí nǹkan kan kó kọ́ bí ibi tí mo yẹ. Ṣọ́rọ̀ ẹ̀ nílé yìí. O ò serious ṣá. Ọ̀rọ̀ ẹ̀ nípa nípa tí mo fẹ́ sọ yìí tó ń ṣe náà. O fẹ́ kí sọ máa ń mi ó tẹ̀ dá tó tẹ̀ sọ fún mi máìlì mo ti gbọ́ ẹnì kan tó sọ bọ́ mi ò ní láti máa ṣọ́ mi about that we need really láti máa ṣọ́ mi so I don't think there is nothing to máa ṣọ́ mi nípa ẹnu jẹ mo gbé nǹkan sórí náà jẹ lọ. Hmm. tó dáa wọn tó jẹ. Sweetie, you're really looking good on this. Oh, thank you, baby. Thank you so oh. much. You're welcome, dear. <laughs> Looking good just for you. John, make sure yeah. you owe water out. Just wait. I'm ready for work. What do you want me to get for you? I'm coming. I don't really need anything for now. Why now? Uh, I'm feeling somehow. So make sure you go to the hospital. I will. Make sure go to the hospital. Alright, I need to go now. Eh? I'll call you. Make sure you go to the hospital. I'm ah, so glad. So miss me. Mm, so much. Seriously, come here with me. You should have office fine. I don't lie to you. You lay up on me. Yeah. Okay. I need to get home to see my baby. Yeah. and sweetheart, say, what's on the doctor? Indeed. So she malaria àbí kí ló ṣe? It really takes over me and okay. um, maybe I'm sure you want to see this. No, sir, baby. I'm sure you want see this really well. Okay. It's um, Over mountains. Whoa, whoa. Whoa, whoa, servants. <gasps> Wow. <laughs> so I'm gonna be a father soon. Wow. <laughs> Thank you. You are going to graduate. My open up. Seriously, we manage last top of it. So that we tell seriously. Yeah. I'm not promising you. My God, mercy. Wow. Oh, baby. Jaja, Jaja, Jaja. Ilé ìtẹ̀yìn pé ìbẹ̀rẹ̀ tí a ti dá wá sí. Ọkùnrin tó ní ìkọ̀ fún òsílẹ̀. Ó lọ sọ́jà. Òfò ni, ìwọ jókòó síbi cross leg. Ó wá ní ọkùnrin tó lè lọ sọ́jà. Ìwé ò lè lọ sọ́jà. My own, own, own, own, own, own, own, own, own, Actually, since I got pregnant, he has been the one doing all the chores in the house. actually, men are the same. Hmm, ọkọ mi. Àsìgbà táwa ti ń fẹ́ra kù láti lè lọ́kọ mi ti wà kẹrin. Eléyìí tí mo sọ pé ọ̀pọ̀ ìgbà tí ń fẹ́ra kù ní ṣé ìgbà. My husband has been caring till date is so sweet ìgbà míì gan tí bá fi máa jí làárọ̀ láti prepare tea láti máa dáná is so caring òun ní sùkúl àmì ẹ̀tọ́ kan bá ṣiṣẹ́ fún mi he's a sweet guy. I'm happy now. So I'll get that ṣùgbọ́n pé mo ní meeting kan ní ọ̀la so mo máa ń need àwọn files kan látọwọ́ díjì. màá fẹ́ kó bá mi lọ bẹ́ẹ̀. ok ó ti yẹ because ó rẹ̀ mí gan mo dẹ̀ ní láti study àwọn proposals kan so wàá sáré bá mi lọ bẹ́ẹ̀ àlọ́ hmm. bá mi gba fáìlì yẹn lọ́wọ́ ẹ̀ mo ti sọ fún pé o máa sáré bá mi gbà. ilé ìdèjì four story building mm-hmm. ìsàlẹ̀ ni màá dúró sí ti gbà. no na ó máa lọ ba lókè ni na. <laughs> màá gun òkè yẹn tó ga gan yẹn màá gun lọ tí wọn ò ní lift màá lọ bẹ gba fáìlì bébí oṣù ti bẹ̀rẹ̀ o lè lọ fún ara ẹ̀ bébí dunadunna ìgbà tó ń bọ̀ lẹ́ẹ̀kan ó sọ pé o ò ṣubú. ìyẹn ṣubú náà. ẹ o ò dẹ̀ forí gbàgbé kankan. Ah. Ah. Ah. torí òun sọ̀rọ̀ bí ẹni pé forí gbálẹ̀ ni mẹ́rin mo sọ fún ẹ pé dókítà ní kí n má stress ara mi ti bá lóyún. mo ti gbàgbé ok mo ti fẹ́ suggest nǹkan since the doctor sọ pé tó bá ti lóyún pé o gbọ́dọ̀ máa go through stress mọ́ èmi mo dẹ̀ fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ last time ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ again ó yẹ kó lọ máa wà lọ́dọ̀ mọ̀ sí mi for now ibẹ̀ yẹn àwọn ní enough house help tó o lè ṣe wàhálà ọkọ màmá sùn o màmá rest ni. Hmm, baby that is not an option mi ò lè lọ gbé lọ́dọ̀ any of your family even mi ò lè gbà kí family àbí family mi kàn wá gbé bíbá no mi ìfẹ́ ìtúdà. ok mo ti gbọ́ bọ̀ kí ló fi pè á lè ṣe. ẹ eh, bóyá mo ṣe tí ń rò tẹ́lẹ̀ bíbí a kà gba ọmọ ọ̀dọ̀ house help. okay wọ́n lè máa assist eh, ah. gbogbo àfọṣọ àlọ́sọ́jà alọ́run ti gbà. ṣùgbọ́n náà dẹ̀ wọ́n pé olùwọṣọ lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ hmm, every hour ló máa wọlé kó fẹ́ change bọ́sítà dẹ́ni kó yàgbẹ́ sára àwọn kan báyìí jẹ́ ká gbọ́ ọmọ dùn. agbọ́n ọmọ dùn. Okay, I will make arrangements. I'm This is the third time Tomodi Mabel no service tí nǹkan tó ṣẹlẹ̀ sí tó sì àtìyàwó ẹ̀ bá lọ ṣẹlẹ̀ sí mi kú kí ni fẹ́ ṣe. ṣùgbọ́n o alátiṣe mi lámà ti ṣara Thank you sí orí lọ́dọ̀ kí ló ṣẹlẹ̀ láti bí ọdún méjì láti jọ ń gbé ẹ wá sílẹ̀ báyìí. Alex Alex. kí ló ṣẹlẹ̀ dẹ́kun pé Alex. my home is about to break. your home is about to break. ṣé òun ti ń jẹ́ prison break ni. Alex mo lè satisfy ìyàwó mi. ẹ lè satisfy ìyàwó yín kò sí wàhálà ṣe ló yọ òun èlú lẹ fẹ́ yá kí n yá yín. it's not all about money mo lè satisfy ìyàwó mi lórí bẹ́ẹ̀dì. ẹ lè satisfy ìyàwó mi lórí bẹ́ẹ̀dì. so èmi bèbè ti wà yìí ẹ ẹ lè jagun dáadáa. ṣé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ làwọn yẹn ṣe ń ṣẹlẹ̀. ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ mo kàn ń dàbí ọgbọ́n ni. ẹ ìyàwó ń dẹ̀ wọlé wá sùn ó ń sunlé lára lẹ́ ẹ̀jẹ̀ fún ilẹ̀ làwọn ẹ̀mọ sáyọ̀ tó máa wá mi wá sílẹ̀ báyìí ẹ̀mọ sáyọ̀ ṣé yìí mọ̀ pé ìyàwó ilé ní sọ́jà mo ti sọ fún yín ni ṣé yìí same problem tẹ́yìn mi lòun náà ní lọ́dọ̀ ọkọ ẹ̀ torí ẹ̀ ló ṣe ń wá sí bíbá ẹ̀ ọkọ rẹ̀ satisfy rẹ̀ dáadáa lòun náà ṣe dé bíbá ẹ̀ ẹ ok ẹ wá dé sìn ẹ lè kí lẹ fẹ́ kí mi ṣe ń sìn kí mi tèmi kí mi tèmi. ṣàmùlò èmi náà mo bó ṣe ń lọ nínú kọ́ńpáàdì bó ṣe ń wọlé bó ṣe ń jáde ṣàánú mi. ẹ̀mọ bó ṣe nà ṣé mi lẹ́ ń fìgbè sí ilé ayé yín ṣọ́ni. ṣàánú mi. ìṣúwàlà àṣàánú ojúlówó ojú ṣàánú torí ojú ọ̀rọ̀ ó ṣe gbọmọ lọ́wọ́ kù yọ ṣẹ́yìn obìnrin yìí àti satisfy wọn kò ń ṣiṣẹ́ kékeré bíbẹ̀ kò ìyàwó yín máa gbíjà lọ síta pa gbogbo mi ìmọ̀ye tó ṣun yín kò sí ọ̀rọ̀ kò sí wàhálà hmm, ẹ bá wo kí n tó wà lábẹ́ àgbẹ̀. ṣe ní nǹkan tẹ̀ wò àtàkiri ìyọ̀dún. tẹ̀sán kí nǹkan lè lè dẹ́. tẹ̀sán sáwọn mọ̀ ni. ìwọ tó ní tẹ̀sán sáwọn mọ̀. gbogbo kí ló ṣe yín ẹ ṣe yín ìdí báyìí ẹ bínú sẹ́yìn tutù kí ló ṣe yín ọgbọ́n náà. ṣe é ṣe òwe tẹ bá ti gbèrú atán tẹ gbèrú atán ìyàwó yín gangan ló máa máa bẹ̀yìn bó ti tó àwọn ìkìlọ̀ wà bẹ́ẹ̀ o tẹ́ bá rí pé ẹ ti fẹ́ ṣiṣẹ́ tẹ́ ti fẹ́ ṣiṣẹ́ òun ni kẹ́ ẹ lò ó tẹ́ bá lọ lò kó tó di pé ẹ fẹ́ ṣiṣẹ́ wàhálà ni o wàhálà ni o ṣe gbọ́ náà ẹ gbèrè. kí ló ń ṣe é náà ọ̀rọ̀ ẹni kọ́ nìkan tó wà ní ẹ̀. nínú ẹ̀gbọ́n tí ìbò bú fóònù tètè náà lónìí. gbogbo ẹ̀mí ló tán mo ò lè jẹ́ mo ò lè mú ìyàwó mi ẹ̀rù ń bà mo kàn ń yí lórí bẹ́ẹ̀ ni ó dàbí pé ń fẹ́ kú ṣé ó fẹ́ pa mí ni. iṣẹ́ máa lo gbogbo ẹ̀ as a facial hundred lẹ́tì máa kọ́kọ́ béèrè tí bá ti hundred yẹn ẹ máa graduate ẹ máa wọ two hundred four hundred three hundred four hundred four hundred ṣé ní ìtẹ̀wò yìí eight hundred mo máa lò. ṣẹ̀rí kò tó máa ṣẹlẹ̀ ń sìn pé tẹ́ bá ti délé padà ẹ lo hundred yẹn ẹ máa gbé everything kó máa balance. oṣù ọ̀pẹ kan tó ti dàbẹ̀ yẹn o. jọ ń wo ló bí ọ̀kẹ́rẹ́ ẹ lọ ó máa balance. mo promise ẹ ó máa balance. ọ̀rẹ́ tó bọ́ ọmọ tó jẹ́ kó wọ́n àyíbá kẹjọ rẹ mo ti ń wá ẹ lórí lọ látọjọ jáde àbò travel. ṣé mi kíní ìwúlò mi tí mò ta lẹ́jọ́ mẹ́ta ìròyìn òní sàlẹ̀ ẹ̀ kì í ṣáàjì lólówó nù kí ló lọ́ọ́ di ẹ má kú kí ló lọ́ọ́ di sàkọ́lé bíi ti bàbá náà lọ́ọ́ bàbá. fìyẹn lẹ fìyẹn tún bá àbọ̀bọ̀ ní kí n ní. ẹ ní ọ̀dọ́ ẹ lọ́mọ dọ̀dọ̀ wá ní ìdílé ìwò ní ṣé ti tó kù bẹ́ẹ̀ ṣe mẹ́ àbí wù ọ́. nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo yẹn tó wá lọ fún mi mm. Mm. mo lè má gbé díẹ̀ mo náà lè má gbé díẹ̀ tó mm. fún mi lọ́mọ yorùbá. báwa ẹ sì wà lá ṣe rí tó àbí tó bí ọjọ́ méjì sí mẹ́ta mo fà ọjọ́ méjì ẹ máa rí nígbò. bí èrè lórúkọ máa gbà. ẹbí wàá lè sọ price ẹ̀yìn àti ìbámu alẹ́ wàá lọ sọ̀rọ̀ tó bá fún ipa ìṣòro Hang him you it. Real, like it. Who's this song about to be? jọ mo níṣẹ́. ìṣẹ̀lẹ̀ ọjọ ẹkọ àmì ìṣẹ̀lẹ̀ ọṣẹ. jọ pín ìtújọ yẹn yọ nítorí Ọlọ́run. ẹ̀gbọ́n àrùn ti tọ́ sẹ́kù sí kankan lè mọ̀. kí ló wá ṣẹlẹ̀ báyìí. ẹ̀gbọ́n tí ì bẹ ní ẹ̀gbọ́n. Jọmọdé lọ. Mo máa sí píjà rí. Lẹ́kítọ̀ ọmọ mi. Ṣé ìlú wà ní ẹ̀? Ó ti sá lọ wọ́n bí tí mo ti fa padà. Ṣé wàá mọ̀ kó láti jọ́ tí mo ti ní sẹ́ẹ̀sì náà ní irú sẹ́ẹ̀sì mi ah. pẹ̀lú tó fún mi yẹn èyí àwọn ló sọ adé àpò wa yẹn tí wọ́n gbà sí dáadáa báyìí mo ní appointment kan by three o'clock ọmọ méjì kan ló ń bọ̀. ẹ wo ẹgbẹ́ ló jàre ìbánilọ́wọ́ kan sí ọ̀rọ̀ gbogbo lórí owó. ṣòfẹ́ máa gbowó lọ́wọ́ mi. ṣọlá ṣàlùfẹ́ wa lọ.

tí ó yẹ ètò tí wá dé housemate nǹkan tó bá ti hun ẹ̀ funfun lẹ̀lẹ̀ òun ló máa ń ṣe kí ni ló máa ń padà ju ìwé sí táàsì tó bá ti hun mi látọ̀kan mi ni màá máa gbé fún ẹ mo lè ní kó wá sí iṣu àtẹ̀yìn láàárọ̀ o gbọ́dọ̀ máa wá ní tó ti yẹ ẹ̀sìn tó bá dẹ̀ ti wá gbọ́ this this big brother housemate report tó dídá rẹ o tó ti yẹ wàá máa report ni o wàá máa report mo session tó ti yẹ. ó wà ókè wọ́n mọ̀ pé màá ti ẹ fẹ́ ra ṣé kò lè sọ wà lápapọ̀ ṣó ti yẹ ẹ sìn reason tí mo fi mú ẹ wá ti rí gangan òun ni kẹ́ni àtẹ̀lẹ́ ṣe kí ni ká máa rí rà lóòrèkóòrè ó dẹ̀ ti wá bẹ̀rẹ̀ náà nìyẹn kó tó di pé ó máa resume lọ́la ó yá wà lọ report wọn dára nù. yá ló dára nù. gẹ̀ẹ́sì bọ́ọ̀lù ọdún tí ó ń lò. Ah, it's not going to go, Dada. No, no, no. No, that's not. Ah! Oye lálẹ́ kú sí ẹ ò náà. Wo kọ́ ìrẹ̀ mi ti ẹ̀wù. Kéde sọ̀kọ̀ fún yìí tí bá tí yẹn máa ń fún ẹ̀ṣù gbogbo lójú mi. Ẹ mọ̀ kọ́tí ẹ̀kẹ́ máa ṣe kẹ́ máa ṣe bí mọ́dẹ̀l. Ẹ dàgbẹ̀ bá tí mo fi pè ní. Ayúbá Ayúbá. Ọlọ́run eh? ṣàwọn ẹ̀wọ̀n rẹ̀ lónìí ẹ̀. Ayúbá. Ẹ kí ni ó wà láàrin wa tó kù ọmọ olóògbé rẹ Rónkẹ́. Rónkẹ́ o ló ṣe ní pé Rónkẹ́ ò mọ Rónkẹ́ tí mo sọ Rónkẹ́ tó ń gbé ní compound kò sí ọkọ o. tó bá yẹ èmi adé lọ sọ́dọ̀ ọmọ adé lọ sọ pé àyùbá ọ pẹ̀lú Rónkẹ́ mo rí wọn lánàá níbi tó ti ń ká mọ́ra wọn kò wà lẹ́yìn gbogbo nǹkan tá a ṣe. eré ẹ ò tí ì pè ọpọlọ ẹ ò tí ì ṣiṣẹ́ rárá eré orí igi àṣepọmọdé eré wo làwọn ò tí ì ṣe rí sọ pé eré wo láyé jì táwa ò tí ì ṣe rí ló wá ń ṣe ló ṣe àyè sí kí ló ṣẹlẹ̀ gangan báwo lọ́wọ́ ẹ ṣe jẹ́. kéèjì mi gbọ́ngàn náà èmi gbọ́ngàn mo ní pákéèjì. pákéèjì ló pe. ẹ ẹ mi gbọ́ngàn mo ní pákéèjì. ó ní pẹ́ kù. ó ní kù even tó bá wíìlì gbogbo ilé ìfẹ́ pàápàá gan tó bá gbìyànjú sílé ó máa ṣọ́ọ̀tì láìfo ẹ̀. ó máa padà dé lálẹ́ ìdí ni o àmọ́ kí ló kí ló yẹ tó wá jẹ́ kó wá sí ibi rẹ̀. ẹ wo ṣègùn fẹ́ máa rí bí housemate ni ẹ mọ̀ pé olórúkọ tá à ń jẹ rọ́bà orí orí ò pé ṣé bíbá jẹ́ big brother ni àbí wọ́n ni ni bisola àbí wọ́n ni èfi tí bíbá tó fi jẹ́ kó jẹ́ housemate. ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé mò ń nífẹ̀ẹ́ ẹ̀gùn mú dẹ̀fẹ̀ máa rí lóòrèkóòrè. ẹ kò sí wàhálà ṣùgbọ́n kọ́kọ́ lẹ́ẹ̀bà ló wà ó ṣe wà o lè ṣẹlẹ̀. bàbá máa lè wo ti yín bàbá máa lè wo ti yín. ayé ló ra kù ayé ló mọ̀ ẹ́ ló ní sàrọ̀ ló ti dà. owó yóò ti di tọ́. Just a little, little baby. She was a good doctor, but the master is dókítà ní kò má stress rẹ ìyẹn ò ní kí ọkọ àtìyàwó má ṣe nǹkan tó yẹ kán ṣe náà. bíbí hmm. ó yẹ kó lọ máa ṣe kọ́mẹ́dì fíìmù ọbẹ̀ yàtọ̀ sí bí igbó ìwọ tẹ́ pé máa ní pé kí n ka ẹsẹ̀ mi sínú kí n ka sẹ́yìn kí n ṣe báyìí kí n ṣe báyìí àwọn style tí mi sì ẹ̀ rí bí ẹni pé òun jata taekwondo ló máa ní kí èèyàn ṣe láìláì bébì fi mí sílẹ̀ o. okay okay okay i promise this time around i will be very very very gentle nǹkan máa ṣe wọ́ọ́rọ́wọ́ ni ṣùgbọ́n. bèbí ó dà pé ọrùn ẹ̀ tì mí bèbí wàhálà ẹ̀wọ̀n ọrùn ẹ̀ tì mí wọ́n lọ ń gbé kó wá bà tèmi jẹ́ kó yín máa jábọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lára mi láéláé i'm not doing this is by force baby leave me alone o. No. ah no ní sùúrù ní sùúrù because ó dà pé you are mixing it. Eh ìjẹta lálẹ́ tẹ̀ta ṣọmọ kí bó ṣe ṣe náà lélẹ̀ the same thing lálẹ́ àná mo ní kó yẹ kó kó wá ká ṣeré ó sọ pé ò ṣe pé dókítà ní kó má stress rẹ ìyẹta náà doctor, ní kó má stress rẹ ó tún ti di lẹ́yìn náà dókítà ní kó má stress rẹ ṣé o fẹ́ pa mí ni ṣé o fẹ́ báyìí mi jẹ ibo ló fẹ́ kí n rù wọ̀n sí. fi sílẹ̀ it's a simple no. Ah àtìgbà ló ń bẹ báyìí. Ṣáṣẹ́ mọ mi ṣáṣẹ́, ẹ̀gbọ́gbọ́ lọ ṣáṣẹ́, ṣáṣẹ́ tèmi ẹ ṣáṣẹ́, ẹ̀gbọ́gbọ́ lọ ṣáṣẹ́. Òróòlì òróòlẹ̀ aya àyù bàbá, aya àyù bàbá, bàbá àyù bàbá, bàbá bàbá kí wọ́n ṣe mẹ́ o. kí ni mo máa ṣe ibi yóò question bí burúkú ènìyàn tó ti máa sà ó mọ̀ kémi àti ẹjọ́ dàbí big brother ni ìwọ ro èmi àyùbá àwa jẹ́ rọ́bà ìwọ mọ̀ pé kò tó mú mi mú ẹ wá kọ̀ gangan kí lè máa rí ẹ lóòrèkóòrè ó dàbí ẹni tó fìṣù síná ṣó ti yẹ kí n wá fìṣù lẹ ó mọ̀ pé mi ò pè àsìkò yìí gangan ni ó dẹ̀ mọ̀ tí mo máa ń wá ọmọ tí mo láìkì jù ọmọ kí mo láìkì kìí sí ó ti yẹ wọn àkísì kankan ní gbogbo àgbè wà nílé nǹkan mo fíìmù lórí dùkú kan wa mo bọ̀ pé kí n ṣàwọn àkísì. kíso ìwé kíso kíni ọyọ nísìsiyìí dídé kò máa lọ ọmọ pé ó kẹ́ mo gbòòrò bẹ́ẹ̀ báyìí máa lọ jíjà yìí. pápá ló ṣe ń ṣe báyìí kò fẹ́ máa ṣe ògùdù yìí fún wa. ọkùnlẹ̀kì ọkùnlẹ̀kì ṣọwọ́ pa kí ló ṣe tó ń dijú tó ń dijú. pé o kò bọ̀ tó yẹ pé tí bá ti rí báyìí máa ń dàbí omi ẹ̀ máa kàn gọgọgọgọ báyìí sí mi lójú ní bí a yìí ní tàbí reflection mi ò tiẹ̀ mọ̀ kó máa ọlọ́run ẹ ti máa ń tọ́jú mi tiẹ̀ lè lajú mi gan oh. àbí kí n dé báyọ̀ lọ. very funny guy um, ṣó o gbọ́dọ̀ ọ̀dà yìí mo wá òkè gan ọ̀dọ́. ara ìwọ kó tètè wá lọ sí ọjà kó tètè wá lọ ra àpáta wọ́n dé ní station kéèké dúdú mo dẹ̀ tó tẹ́yìn tó wá bí ẹ̀dá kó ṣe tí màá dé yín níláyà ṣòro wọn kò láìkè ra ni. Rónkẹ́. sá. màá dé yín níláyà màá dé yín níláyà. Rónkẹ́. sá mo ti bọ̀ sá. Oh, I'm gonna live my day. Kí ló dé tó ń sun lọ́kàn báyìí? mo ṣe látara mi wọ́n ní kí n jókòó kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ mo sọ. ok o ṣe àwàdà. sọlá ok. ìyàwó mi kọ. wọ́n jáde wọ́n lọ sọ́dọ̀ mrs rotimi. mrs rotimi ìgbà ló ti kún mi. like an hour ago. ok ṣe oúnjẹ mi ṣàṣẹ rẹ ṣá. yes sir. please go and set the time. Ah! Yes. mo ní kí ìwé pé nbolo tí máa ṣe àti náà tẹ o. kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣé o fẹ́ sìn mí lọ́nà àbò fẹ́ mú yàn. kí mo tẹ̀lé lọ lórí lánàá àbúrò ìkọta. kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ee ayé òsè rẹ̀. dókítà wa ṣe ń báyìí. are you trying to say you are going to be a poor person? tí bá ti ń lọ ó days tó máa ń fún mi tó tí bá ti ń lọ bóyá màá wá bá èdè mi fọ màá wá sọ fún mi. ọ̀rọ̀ ṣègùn má gbàgbé mi o. jẹ́ Just a little, little patience. Little, little patience. Just a little, little patience. Hayır. It's not meant for me. Jíbọ́lá ni mo bá rà náà. Ah, ok, ah, àti tó sọ pé òun lọ sí. Mo ṣe pé bọ̀bọ̀ yẹn náà. It should be here in the next thirty minutes. Ṣé ìdílé kìí dé? Everybody go around him. Man, this guy can sing. Yes. Oh. I'm not the one coming back. You know, feel this chill. He's talented. mi ò bá wọn lé àmọ́ sọ pé wọn dàbí. níbo gan-an lọ́wọ́ àlọ́ látàrí. mo ti ń pe nọ́mbà àwọn látàrí torí ẹ̀ náà mo ṣe rán ẹ̀ tán. tó bàjẹ́ ọlọ́run tó ṣe àtúnṣe mi fún wa, ìpọ́nlé obìnrin náà gbogbo sọ̀rọ̀ báyìí ni ni ọdún yẹn fẹ́ dé gbọ̀ngàn ìgbà la fẹ́ dolómọ láyé gbọ̀ngàn kò tẹ pé mọ̀ ni. kíní kan ni mo fẹ́ kó mọ̀ tó dájú o oyún tó bá máa dán ọmọ kò mà ní bàjẹ́. please please everything's gonna be fine look at me just trust me everything's gonna be fine. ṣẹlẹ̀. nǹkan tí mo mọ̀ pátá ni mo ti rí lẹ́yìn yóò wà rẹ̀ nǹkan tẹ́yìn náà fún mi pátá bára òun mo ti rí kò wálẹ̀ ó tẹ̀ tó sùn ní mo fi fẹ́ ṣe. Ah, oyún yìí lágídí o ṣebí ìwà tàbí bá ẹ bá ń ṣe é máa tàyíbà kọ̀dọ̀ máa ṣe rí o kókó pé máa tàyíbà pọ̀. àdúgbò kíkọ náà. tòótọ́ máa tiẹ̀ kókó pawápọ̀ rẹ̀ kò tó máa ń ṣeré lásán. bẹ́ẹ̀ tán sí wọ́n táwọn ṣe ni pé since tí wọ́n tàbí wà máa ń ṣeré mo máa ti oyún ìyàwó àgbà mi kò ní. mo máa wọrí tiẹ̀ máa take care I will give you enough money you will be fine. ẹ ṣe pé kò ní sọ àná. dàbí ẹ ṣe public kọ̀ọ̀kan ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọkọ ìbálẹ̀ ìyàwó yìí jáde ẹ ṣùgbọ́n. mo ti èmo bọ́ọ̀lù rárá àti mi kò dà tó àti mi lọ́wọ́ lè kò dà tó bọ́ọ̀lù ọmọbìnrin àti mi kò mọ̀ bọ́ọ̀lù gbà bọ́ọ̀lù ọmọbìnrin lè kó máa pè àbí bí miss world orí ẹ̀ bá ìjẹ́ lónìí kéméjì òun ló máa lò orí àmàdún àbí bí àná olùsọ ẹ mọ fáńkẹ́bì tó ń blé mi iṣẹ́ sí. ó sì ti ní orí orí ẹ̀ bá máa gbá ojú ẹ̀ tó bá ti ṣe. Ah. kí ló ṣẹlẹ̀ tẹ̀ pàdé? bébì máa gbà mí kẹ̀ ọjà máa ti bọ́ọ̀sì sọmọ ẹ̀ lára wọ́n ti gbé gẹ́gẹ́ eré sí lóyún. ok ok fine oyún òkè dédé bọ́ sí yàn lára. ẹ jọ ẹ bá mi. ló fún ẹ lóyún. àyíbá òun kọ́ kọ́ mi lẹ́yìn ṣé kò ṣe pé kò sí ẹ lórí. ìwọ ló fún mi lóyún náà. ó lè tún pa ọmọ mi wò lórí gbogbo wọn lòsì èmi tí ọ̀pá mọ́tẹ́ mo ti bọ́ lókun pa èmi bábà mi sọ wèrè o ah, àbíkí. Ah. kí ló ṣẹlẹ̀. ọmọ idiot yìí ọmọ ọ̀dọ̀ mi. ok. nọ́mbà mo dé sí nọ́mbà ní o ti lóyún ta ló fún lóyún. ó sọ pé idiot yìí ló fún mi lóyún màmá pè mí ní idiot àti ní ẹ̀rí ah, ah, màá tí ì jẹmọ. Ayuba congratulation kí ni. àwọn ah, ọ̀rọ̀ gba àwọn ọlọ́run mi mo lè gbà ọ lọ́wọ́ yìí. àwọn ọlọ́run mi jọ. ọmọ yòó tó ní o ti sọ kí ni kò ń kí ni. ọ̀pẹ́ mi ẹwọ ẹwọ ẹwọ mi ò ṣeré o mi ò ṣeré mò ń sọ fún yẹn mi kọ́kọ́ lóyún o. àyùbá tó bá ti ń nàka òṣìyẹ ìsókè irọ́ ló kún bẹ́ẹ̀ o. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ faná wọlé látòkè ni lẹ́sọ̀ pé mò ń parọ́ àti bẹ́ẹ̀ báyọ̀ kan ti wèrè bọ̀ wá o èmi kọ́kọ́ lóyún o. àyùbá ẹ má sọ mi di bikini má sọ mi má láti fẹ́ mi. èmi wà á ti yé mi dúró bẹ́ẹ̀ o wá sọ fún mi pé ọmọ yìí girlfriend ẹ ọmọ ìgbà tó wá bá mi tó ní ẹ̀ẹ́dọ̀rà tó ní o ò ń ṣe kinní kan ò ń ṣe kinní kan rọ́bà já o kí ni kò ṣe o èmi àti yóò sọ bẹ́ẹ̀ èmi àti ẹwọ ẹwọ ìkọ́ tí wọ́n mi ẹ̀ yọ bá ń jẹ́ yọ. ẹ shut up now you i'm asking you for the last time mo fẹ́ bí ẹ for the last time kó sọ ẹni tó lóyún fún ẹ if not ilẹ̀ máa ga tí olóbi bó ṣe ń bẹ sọ̀rọ̀ yìí ta ló fún ẹ lóyún. ọ̀gá ẹ̀ ni. baby baby baby no no no help help help help help baby baby baby baby baby baby baby baby baby help me now. kí n dárí jẹ. mo bó yóò máa lọ́rùn ó dẹ̀ dájú. ó fún dá local girl yẹn lóyún ah pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ láyé o appreciate mi. iṣu ni. iṣẹ́ iṣu ni. báwo ni láti máa ẹ láti máa torí pé kí ni àti ẹ ká láyé. torí ẹ̀ mo ṣe sọ pé dandandandan ká gbọ́mọ dùn. lèlè oyún tó bàjẹ́ ọlọ́run ló ṣe é olóòwà ṣe mí. olóòwà ṣe mí olóòwà ṣe mí ìṣòro gbóyìí ni mo mọ̀ mọ́ ya. mo máa níyànjú ìtọ́jú lọ. ó dáa. ọkọ mi. Hmm, ó ga ọ. ìlú ti ṣe lọ. àwọn ọkùnrin ò máa lọ́rùn o. so wà tèmi náà. ṣé o máa ń bá ẹ káàkiri ni. ẹ ò bá mi káàkiri but all I know is èmi yàtọ̀ I'm different and no tabanika wo náà ṣé nǹkan tí Déọlá ṣe yẹn ṣó wà òkè. tó bá jẹ́ pé kò kí ń deny ilé kan most of the time tó máa ń pè ní ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣó máa ṣẹlẹ̀. Hmm. yes now let's be realistic ṣó máa ṣẹlẹ̀. àbí tó bá yẹ pé wọ́n tó bá yẹ pé wọ́n náà ṣe ń ṣe nìyẹn ṣe rò pé peace máa wà láàrin wa kò ní ṣẹlẹ̀ náà. Hmm. Oh. wọ́n ti fẹ́ gba maid kó tó wá lọ jẹ obìnrin. you see you see nǹkan tó ní máa ń sọ ni kí ni ìyàtọ̀ tó kí ni nǹkan tó wà ń bẹ pé kéèyàn gba ọkùnrin àbí kéèyàn gba obìnrin maid is maid now. àbí wọn náà ní ìdánwò ọ̀dọ̀ kò sí wàhálà ṣùgbọ́n ọkùnrin ló máa jẹ́ o. ọkùnrin kọ́ akọni tó bá jóbìnrin la gbà àgbà tó bá jọkùnrin la gbà àgbà. ẹ eh, ah, ìwọ eh, náà fẹ́ ṣe ti àgbà. mi gígé gígé ni mo ṣe gígé ni ah. mo ṣe àbí ah, yẹ <laughs> ojú. Mm. <laughs> okay o. Oh. yes ma'am. That be good. Yeah, of course. Don't do what I will not do. Eh, Gíla ń ṣe ìyẹn. Oh, àti it. I'm so sorry I forgot to say thank you for the new phone yesterday. Oh, oh Yanni, I got two phones since yesterday. Oh, so thank you. You see me, she so thank you. It's nice no anyway. No problem. I'm a help career. I'm sorry. I'm sorry. I'm a help life. <laughs> You're not, you're not serious. You know the best, you know the best thing to say thank you. Yeah. Alright. I didn't tell you. Alright. Mm. Why is everyone wearing anything? Ah, baby daddy kò sọ fún mi. Ah ah. No, tí bíbá máa jáde kò lè kó gbẹrú lé lọ náà. Baby. Ah. Baby travel. Baby. Bọ̀rẹ́, kí ló dé tí ọkùnrin kò ṣe ṣe báyìí lọ? Adéwì àtàwọn akọ̀wé wọn kó èdè lọ́ba yẹn kí ló ṣẹlẹ̀. ṣé kò tó kókó rẹ ẹ ṣé kò tó kókó gbogbo ìpèsà gbogbo wàhálà táwọn ọmọ táwọn ẹbí ọmọ òsì yẹn tán bá fà kọ you were there the other tán wá bíbá tán wá pariwo lé mi lórí I felt so embarrassed ẹ òun náà dẹ̀ sọ pé gbogbo bí oyún ṣe ń jábọ́ lára mi òun ò lè dúró òun ò lè bá mi máa jẹ̀jẹ̀ máa kó ẹ̀jẹ̀ ṣe gbogbo ẹ̀ òun náà fẹ́ dọlọ́mọ láyé ó ló ṣe kẹrù ó tẹ̀ sú mi. wọ́n sọ pé èyí tó dáa ó fẹ́ àdúrà èyí tó sì kú díẹ̀ káàtó náà bá àdúrà náà láti lè tì mí lẹ́yìn mo ní ìfẹ́ kó máa ronú rẹ̀ má jọun bẹ̀ lóko lọ́ọ́ má ronú tó bá tún ronú tí olú máa tún dá ọkàn mi lẹ̀ sí ẹ lára ni. ẹ amúlùsí yẹ fòyù kí má máa ronú ah, kí má ronú ṣèbí tó yẹ pé mo sunkún mọ́júmọ́ ni àdúrà tó sọ yẹn ni kí wọ́n bá mi gbà kó padà wálé o tẹ́ bá fẹ́ yẹ kí sunkún fún. kí talk to me jọ bá mi sọ̀rọ̀ náà ló sì tún ṣẹlẹ̀ o ló You ṣẹlẹ̀ o. mi ò wá advice mi kẹ́yìn àti àwọn èkè lọ because gbogbo orúkọ báyìí kọ́ ni àjẹ́ oṣó èmi rí o. because kó má lọ jẹ́ nǹkan tí mo rò. ṣé kí ló rí? Jẹ́ jẹ́ jẹ́ No, ese, ese goza más solo, ¿no? Just a little Just a little, little sí ọ̀pọ̀ ẹ̀kọ́ máa ń rárí ìlú àti seriously mo ti máa ń rárí ìlú gbogbo tí mo sọ mú mú mú mú mo fẹ́ jẹ́ kó láàbì ó ní bẹ́ẹ̀ kọ́ ní nǹkan ṣe jẹ́ ọ sọ pé bó ṣe jẹ́ nìyẹn. ṣé ọwọ́ kìí máa wọ̀ ọ́? wọ́n mi ìṣe kọ́kọ́ má fi tè má fi kó bá mi rárá ni tí wọ́n bá gbàgbé èmi ò gbàgbé o ẹ̀ tó bá ní retentive memory ìwọ̀n gan ni dókítà pé personally tó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ dáadáa after three to four months ká tó lè sún mọ́ra wa èsì wa ní let's get down èmi ò ṣe o mi ò ṣe rárá ni. listen o kò bá the five minutes ẹ ká ṣe engage. Báyọ̀ n o no. capital no. Them not my Because Tóní ìgbòlò fún mi. Yóò lè pè mí kún mi dáná tó bá ṣe títẹ̀ tí bí a ṣe lè kó fún ara ẹ̀ mọ̀ pé mi lókè tó dé. Of course, I know, I know, say lókè tó dé. But the point is, ọlọ́run kò like madam. Ṣùgbọ́n ẹnu jọ́ mẹ́ta yóò kọ̀ rẹ̀ ní díẹ̀ náà. Báyọ̀! Báyọ̀! Báyọ̀! eh. Check. Kí ló ṣe? Àtìgbà tí mo ti dé ibi tí notice pé true inú rẹ̀ ti change. Mo dáná fún ẹ o ò jẹ. Mo lè wọlé nsìn mo bá ẹ bí. Ṣé mo ṣe ẹ kí ni problem ẹ̀ náà? Tell me tó bá dáná fún mi tí mi ò bá jẹ wà á dẹ̀ pàkó oúnjẹ ńlẹ̀ àbí ibi tí mo dúró sí yìí wọ́n àfẹ́tẹ̀ yẹ ṣé wọ́n àfẹ́tẹ̀ ìwọ ìwọ ń rí so pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ so nǹkan tó ló lè ṣe báyìí fún mi tell me kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ tó jẹ́ pé nǹkan tó lè ṣe fún mi lélẹ̀ ṣé kò tí sáà nǹkan tó ṣe fún mi. tó ní kò yé mi kí ni mo ṣe náà. kí ni ò yẹ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ làwọn ọmọ bí ní ọ̀yọ́ táwọn ní omi tó wà nù ẹ̀. oyún ìwọ ni of course irú question wo nìyẹn. èmi mo lóyún o mo ti di ìdẹ̀wù dání sí i tọkọ máa mọ ewu àgbàdá tó máa gbẹwò lọ́rùn tí ò ní mọ̀ bóyá yọ ẹ̀fù èmi mo lóyún àbí hold on. doigt. Et quand les tout tout m'a pas biché, et tout est c'est useless. Useless. Can you see? Can you see for yourself? any suffering it is over and over between us To ask me mi ọlọ́run mo lè ṣí ẹ léṣe mo even doubt bóyá mi gan mo lóyún náà ẹ am I even saying am I even stupid Say don't even feel fún me, lóyún Say don't even feel ṣé me. See, fún yàn lóyún mi sì tó bá ti kí òkú méjì kó bá àwọn onílé àbí tó bá ti kí òkú méjì kó bá àwọn onílé tó first thing to morning kó pàkẹ́ ẹ̀rọ kan lè or else or else or tó are you stupid are you stupid èyí don't bá ti kí òkú Oni! Oni! Come on, come on. Let me meet you in this house. Afu. Ah, Fool! Mo ṣe lóde tí mo jù yìí. Kí tó là kó ti fi báàgì ọwọ́ ẹ̀yẹ sílẹ̀. Mo ní kò fi mílẹ̀ àbí kí ni pírọ́blẹ̀mù iná. Jẹ́ ká sọ̀rọ̀ tẹ̀lé àbí pírọ́blẹ̀mù náà, má jẹ́ ká wọ́n gbogbo máa tó. Wọ́n àti ta ni kí ni mi fi tẹ ẹ lọ́rùn tán lọ? Jọ́ torí ọlọ́run ṣàgbẹ́ ni jọ́ torí ọlọ́run. Olùdókòrò ọkọ̀ fífẹ̀ mo ń lọ mo ní mo ń lọ bó o lè dì mí lẹ́sẹ̀ wá dé mo ń lọ. kí ló dé tó tó báyìí má bínú ìwọ náà ni máa bẹ ẹ bó ló ṣe jẹ. àǹtí mi ẹbí mi kò ọ̀rọ̀ tí ẹ bá mi sọ àti ìdíjí rẹ ti bá mi sọ. ìsinmi orí yóò dùn mí kí ló ṣẹlẹ̀ láti bí ọdún méjì láti jọ ń gbé ẹ wá sí bíbá yìí. Alex kí ló ṣẹlẹ̀ dẹ́kun pé Alex. my home is about to break. your home is about to break. ṣé òun ti ń jẹ́ prison break ni. Alex mo lè satisfy ìyàwó mi. ẹ lè satisfy ìyàwó yín kò sí wàhálà ṣé lóye òun elú lẹ fẹ́ yá kí n yá yín. it's not all about money mo lè satisfy ìyàwó mi lórí bẹ́ẹ̀dì. ẹ satisfy ìyàwó mi lórí bẹ́ẹ̀dì. so èmi bèbè ṣe wà yìí ẹ ní jagun dáadáa. ṣé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ní àbúyẹ̀ ṣe ń ṣẹlẹ̀. ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ mo kàn ń dàbí ọgbọ́n ni. ìyàwó ń jẹ́ wọlé wá sùn ó sùn lé lára lẹ́ ẹ̀jẹ̀ fún ilẹ̀ ìlà púpọ̀ ẹ̀mú sáyẹ̀ tó máa wọ ẹ̀mú wá síbẹ̀ mm. ẹ̀mú ṣé mo pe ìyàwó ilé ní sọ́jà mo ti sọ fún yín ni ṣe rí same problem tẹ́yìn mi lòun náà ní lọ́dọ̀ ọkọ ẹ̀ torí ẹ̀ ló ṣe ń wá sí bíbá ẹ̀ ọkọ ẹ̀ lè satisfy rẹ̀ dáadáa lòun náà ṣe ń dé bíbá ẹ̀ ẹ ok ẹ wá dé sìn ẹ lè kí lẹ fẹ́ kí mi ṣe ń sìn kí ni tèmi kí ni tèmi. ṣàánú mi èmi náà wọn bó ṣe ń lọ nínú kọ́ńpáàdì bó ṣe ń wọlé bó ṣe ń jáde ṣàánú mi. ẹ bó ṣe ń lọ ṣé mi lẹ ń fìgbé sí ilé ayé yín ṣọ ni. ṣàánú mi. sùwàrà àṣàánú ojúlówó ojú ṣàánú torí ojú bọ̀rọ̀ ó ṣe gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ ṣé ọmọbìnrin yìí àti satisfy wọn kò ń ṣiṣẹ́ kékeré bí bẹ́ẹ̀ kọ́ ìyàwó yín máa gbéjà lọ síta àkókò mi ìmọ̀yẹ tó ṣun kò sọ̀rọ̀ kò sí wàhálà hmm, ẹ bá wo kí n tó wà lábẹ́ àgbẹ̀. tẹsẹsẹ kí nǹkan lè lè. tẹsẹsẹ ń mú ni. ìwọ tó ní tẹsẹsẹ ń mú. Ah! gbogbo kí ló ṣe yín ẹ ṣe yín ìdí báyìí ẹ bún mi sẹ́nu tutù kí ló ṣe yín ọgbọ́n náà. ṣe é ṣe òwe tẹ bá ti gbèrú ya tán tẹ gbèrú ya tán <laughs> ìyàwó yín gangan ló máa máa bẹ̀yìn bó ti tó àmọ́ ìkìlọ̀ wà bẹ́ẹ̀ o tẹ bá rí pé ẹ ti fẹ́ ṣiṣẹ́ tẹ ti fẹ́ ṣiṣẹ́ òun ní kẹ́ lò ó tẹ́ bá lọ lò kó tó di pé ẹ fẹ́ ṣiṣẹ́ wàhálà ni o wàhálà ni o ṣe gbọ́ ẹ gbà lọ ẹ pè mí. trọ́ọ̀kù ti ní bá mi sí láti jọjọ. ẹ tí n bá débè lọ́wọ́ wọn sọ pé alex lóhun ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ lóhun ẹ̀ o àrùmọkùnrin yìí ayé mi ò. báyọ̀ ṣó mọ̀ pé partial stroke ni mo fi ń ṣeré yìí ó mọ̀ pé téèyàn bá ti ń fi oògùn olóró báyàwó ẹ̀ sùn wàhálà ló máa ń dá sí àgọ́ ara ẹ̀. kódà ó gbúdọ̀ tọ́jú ara ẹ̀ dáadáa torí gbogbo oyin tó máa ti fà sínú ara ẹ̀ sìn ó gbúdọ̀ tọ́jú ara ẹ̀ dáadáa. Ìwọ yóò ti máa kó ìṣòro ń bẹ̀rẹ̀. Trabalho. Jọ́lá, mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Nítorí pé orin tó ṣe mí, mo lè gbàgbé. You've done a great favour for me. Àwọn ilé máa rọ̀ kúrò fún olóṣè. Ọ̀tọ̀ olóṣè mi àti ìyàwó mi. Mo wá gbàdúrà ní àkókò yìí. Kí Ọlọ́run á bá mi dá sí ọ̀rọ̀ ilé ayé mi. You've done this good thing in my life, and I really appreciate you. We dùn sí ẹ̀ gan you ẹ̀yìn wọ́n mọ̀ pé kò tọ̀rọ̀ kò sí pé bóyá ẹ̀yìn tọ̀rọ̀ àtẹ́gbẹ́ ti ara yín. Ṣé gbogbo I want to say thank you for being there me. Loving you never bore me. Mm. I love you so much. I love you too. Bọ́mọlú fa o. Yes, do you not be? Ah, mi ò rẹ níṣẹ́ now. Kò dé satisfy me now. Obìnrin tí kò bá ní tẹ́lẹ̀ nílé ọpọlọ, ó máa ń problem. O kàn pé ìlú ọ̀dọ̀ àwọn oníṣẹ́. Èmi náà kúrò pé àsọkùnrin ó yẹ kí n múra sọ́rọ̀ ayé kò bá ti má ṣe báyìí dúró ọjọ́ tó ń gbọ́n bí báyìí tí kò mí bá lọ ṣe yẹn kó máa kó mi sí wàhálà pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jọ̀wọ́ bẹ kọ́ kò fẹ́ bẹ́ẹ̀ agbo àti oògùn tó kún fún ẹ ìlò tó ṣe ní kò ṣe lò ó kó tiẹ̀ bá mi flush gbogbo àwọn rádaràda gbogbo nǹkan òṣì tó ti lò yẹn flush ẹ̀ dànù. Ah, let me say this. I, I also promise you that Ontem né? então, que. Eu Oh, Thank you. Então, este pode me ser com sangue Well, my lord. What if she's here or yet to inspire us? Then why don't you go back home? To the village? No, that is not an option. Really? Yes. But anyway, if you don't mind, bro, don't mind. We are seeing different alternatives. Like maybe you can um, 啊，不不不，啊，不不不，再说一遍，不不不，就别讲了。 It's, it's, there's so much in love. But ó ní àwọn challenges kankan, àwọn requirements kankan tó attach more. They may say going further. And the, the, the, the point then was gbogbo àyàn gan èmi gan mi ò ready That's láti ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. My problem is this. Náà bí mi tẹ̀ tẹ̀ tẹ̀ wá nígbà not wọ́n This is connection I really cannot interpret, and it's getting me worried. Exactly baby. It's a problem of accessing money. Gbogbo ìmọ̀ adé kí ló Because <laughs> kò easy o. Easy o ń bà mí lẹ́rù bọ̀. Actually no. mo mọ̀ pé mo mọ̀ pé kò sí nǹkan tó ń bọ̀ Sílẹ̀ ọgbà tó you know, náà i don't even understand to i'm lost. ọgbọ́n tí Yeah, yeah, yeah, yeah, yeah. Just a little, little patience. Little, little patience. Just a little, little patience. Little, little I surrender to the end. Yàtọ̀ sí tiẹ̀ náà lórí èmi náà jáde pé ní Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Can you do this for me? Whisper a prayer. Something's happening. i you know what? Um, Thank you, my dear, to meet your family first. I used to do. I'm serious. Um, See, I don't want to lose you again because I, I really love you. Oh, now I'm blushing. Are you trying to say that's the kind of meaning introduction? It's not. What do you think? How am I happy waiting to Seriously, I, I, I love you so much. Seriously. Are you sure? All ní ìwé tó mọ ibi tó wà ibi tó jẹ́ pàdé àmì your personal person ìwé òtẹ̀lẹ̀ pé okay o guy i dey place o o pe first number second number which number ló lẹ́yìn tí wọ́n. ẹgbẹ́ ni màá bẹ̀rẹ̀ olùdíje tó jẹ́ ní kò èmi náà kì í gbogbo eré bó ṣe rí yẹn àmọ́ whatever situation tó bá ti ṣẹlẹ̀ èèyàn gbà fún always a place in his eyes so má bẹ̀rẹ̀ fáàgbé bí a ní ìyẹn ọmọbìnrin tó ń kọ́ ọ̀sẹ̀ kò ní gbé mi I'm there for also there tí wàá wà tá a sìn ọlọ́run wa kò fi ìwé ẹ̀rí ìwé ẹ̀rí mo dé ní ìsìn sọ fún mi. ẹ̀rọ láìpẹ́ ṣe ń wojú ìjà lóde wà rẹ̀. mo ní ó rẹ̀. ewu náà mo sọ ọ ṣe é rí mi inú ẹ yóò lọ kó yí ẹ. mo ti mọ náà fi sọ wẹ́ẹ́ kó rẹ̀ ní stop. mo fẹ́ fún mi tẹ́rápì mo kọ́ tó ń pe tẹ́rápì body therapy. ṣùgbọ́n òun náà tiẹ̀ náà ni mo ṣe. calm down ṣe bó ṣe. don't start. Ah, don't like it. It's like, hey, don't. Stop. Don't. ah, stop now. Mo fún ẹ tẹ́rápì ni ọlọ́ ṣorí gbogbo tẹ́rápì ni mm. wọ́n á yẹ kára ẹ̀ tó ṣe kí. Oníbàárà ẹ̀ bá kọ̀ stop mm. now. Nínú tó dùn wọ́n. Mm. Ẹ it. pa ẹ̀. Mo ìwà ní ìwádìí rẹ̀ mi ti mú lọ kí. Mo bọ́ wẹ̀rẹ̀ kan. Onígbàrúwà ni ó wá gbé ìyàwó sójà tó wà wájú ní kó wọ́n gbé ìyàwó sójà ní. bóyá ah, àwọn ọ̀wá láì oh, agreement wò lánàá bó ṣe gbé wá déwájú ní ìrà ó kọ́ bẹ̀rẹ̀ sí máa ju ẹrù ẹ̀sìn ó kọ́ ju ẹrù ẹ̀sìn wọ́n kọ́ ṣe yọjú láti eré òkèlè wọ́n ní káwọn sójà ló gbé ìyẹn wọ́n sójà yìí gbé báyìí wọ́n wà lọ ayé ìbàjẹ́ ìgbà tó wá rí níìsẹ̀ nígbà tó wá dé nu ara wa tó yẹ kóhun ti máa lọ báyìí wọ́n ní kóhun start máa lọ lókòó ni you no go better for your papa you no go better for your mama wey you see wọn bá wọn sójà nìyẹn so when you go start tomorrow rọba ẹ máa rọba ẹ sọ fún kó wọlé. ó dákú ní. ẹ sọ fún kó wọlé. oníkòtò ẹ̀jẹ̀ pé wọ́n ló wà ní mo ní èèyàn kan ìyàwó mi wà nílé bó ṣe máa ṣe ẹnu ẹ mú bí ó lè lẹnu àtẹní ìdán. Ah. tó bá pè mí wọn ò tẹ̀lé rí mi nà. bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ nù. gba iná àwọn akíkún ológun. ẹ́ẹ́ nínú olóògùn. jẹ́bi sọ fún at first gan wọn ò ṣe ìlérí mi nù báyìí. wọn ni wọn pè Dúró wọ́n rọ̀. Ẹ kò kò bá sẹ́yìn tó ní mi lè wí láyé. ẹgbẹ́ kò mọṣẹ́ sí i kò mọṣẹ́ sí i. So, this is what you have been doing. So, no ẹtí lè ṣe kọ́kọ́ kékeré báyìí wọ́n ti máa fún mi kàn kí ètò ni wọ́n ti máa ní kó tó ní máa fọ pátá ó máa ń fọ bíra ó máa ń sóúnjẹ ó máa ń fàbọ̀ ó máa ń gbálẹ̀. So this is what you have been having in mind. So, ojú ìwà fọ o. Ìmùgọ̀ wa ní ká. Káni pé wọ́n mi káni yeah, yeah. ti mọ̀ pé ìwọ yeah, yeah. obìnrin nínú ọ̀bì àjẹwò. Dina kiri jẹjẹjẹjẹjẹ sẹlẹwa jẹjẹjẹjẹjẹjẹjẹ. जय जय जय जय जय जय जय जय जय जय जय जय जय जय जय just a little little bit little little bit just a little, little bit.